wọ́n rí pé àwọn gbọ́ pípa sọ pípa àwọn àtẹ̀bílẹ̀ kò borí ìyá ni wọn wọ́n dàbí bàtà àwọn àtẹ̀bílẹ̀ ló ń béèrè yẹn. ṣé tẹ̀bílẹ̀ lọ́lọ́ ni kí wọ́n á ṣe láyé àbí kí wọ́n ti sún nà? tuntun ayé pé tẹ̀bílẹ̀ mọ̀mú láyà yín débi wípé wọ́n á ní kò borí ìyá tẹ̀bílẹ̀ ẹ̀ wá fẹ́ dáàbò bò wọ́n pé wọ́n ti kò borí ìyá tẹ̀bílíìgì kì í ṣe sẹ́ńtálẹ̀ nàìjíríà kó tó kó yí ọ tọ́ba pé tẹ̀bílíìgì bá lè wọ̀. tẹ̀bílíìgì international movement ni tẹ̀bílíìgì. ìyẹn ni pé àwọn àlù tí tẹ̀bílíìgì wà ó pọ̀. ìgbà tí kàńdà aláwí tó dálẹ̀ dálẹ̀ ó spread ta gbogbo ayé ni. tẹ̀bílíìgì ó sì ní àwọn ideologies eléyìí tó ti pórí rẹ̀ ni wọ́n máa tẹ̀bílíìgì lé lórí àwọn ideologies yẹn unchangeable tí wọ́n bá fi ẹ̀sùn kan tẹ̀blíìgì wọ́n fi ẹ̀sùn kan tẹ̀blíìgì tó jẹ́ international tí wọ́n bá ti pera rẹ̀ lọ́kàn nù ọ́ bá wọn náà àyàfi kọ́ fọ́ra rẹ̀ mọ́pẹ́wé ṣe tẹ̀blíìgì kò di àlùsùnà tòǹtà ti sọ yẹn àwọn ọ̀sọ̀rọ̀ orí lásán gbogbo ti ń bẹ lákọọ́lẹ̀ ọ̀hán lọ lọ Pakistan ọlọ India ò rí wọn kọjá yìí pé wọ́n ń rọ̀ mọ́ sáré wọ́n ń ní ìgbàgbọ́ tó jẹ máwọn ẹni tó wà nù sáré ọmọ yìí pé téèyàn bá ń tẹ̀ láwọn èèyàn kan sí nǹkan kan yóò máa ríran rí wọn díẹ̀ díẹ̀ títí tí ó fi mà wọn tán. lẹ́yìn náà bọ́n tẹ̀blík ti jẹ́ alùsùnà tẹ̀blík wo ló pera ẹ̀ lálùsùnà. tí tẹ̀blík lè dá mẹ́sàlásì lẹ́nu sí kó fa alùsùnà sí lè má rẹ̀. ń bọ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ máa fi búrẹ́dì pa alùsùnà lómi ọbẹ̀ jẹ ẹ̀yin ọmọ àpàrọ̀ bá alùsùnà pé súnà lẹ́yìn náà ń ṣe súnà dání súnà kàǹdà aláwí súnà ta lẹ́yìn tẹ́ntì súnà nàbì Muhammad ọwọ́ awi tán ọwọ́ abẹ́ wulẹ̀ lórí kó ń di fẹ́ di tẹ̀blé ó níṣẹ́ ó níṣẹ́ kìtàbù àtúnà ń bẹ́ẹ̀ lẹ̀ ọ̀gbárùkù tòhídì wọn ni alẹ́ ní tàbílíkì mà tòhídì wọn tàbílíkì mà. èmi tòhídì rògbò bí àwọn mà kọ́ gbà kọ́ lọ́n lọ́dọ̀. Abu Lahab Abu Jahal báwọn onírú tòhídì tọ́pọ̀ wọn di mùsùlùmí bẹ́ẹ̀ náà bọ́ọ̀lù ìsìláàmù ti sọnù tó kú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ajọ́ pé India Pakistan láwàá lọ. ẹnìkan lọ òde dàbílẹ̀ jù wọn sọ pé lọ́ọ́ sàlékún ìdáyà fún yín tẹ́ lọ Pakistan tẹ́ lọ India ẹ rí pé nǹkan yàn pé nǹkan yàn tọ́wá ní àwọn kan láti Jamia Islamia tẹ̀bílíìgì ni ẹ ṣe máa ń parọ́ nínú òtúlù tẹ̀bílíìgì ni rọ́ ẹnìkan wà ní wọn kò ń joyè tẹ̀bílíìgì kan lóṣogbo ó pè mí ó ní ìsọkúsọ táwọn èèyàn wọn ń sọ ń dùn àwọn ọmọdé àfilọ́kàn àwọn tẹ́lẹ̀ náà ẹni tí ò bá ti ríran tí ó mànà kí ni wọ́n máa sọ ìsọkúsọ náà ni kí ni wọ́n máa fẹnu ṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n máa fi wà rọ̀ nítorí pé èèyàn lọ lè tó fẹ́ kọ́ mà ṣé báwọn èèyàn ń kọ́ mà ibẹ̀ tí wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ sọ pé wọ́n bá dìbò jẹ àlùmọ̀ ti sọnù tó ló dòrú rẹ̀ náà ni ó fi wọ́n mànà. ó ní actually nítorí mo mọ̀ pé àwọn tẹ̀blíkì máa ń ṣe jù ní pé òpùrọ̀ làwọn mo ní wọ́n jẹ́ yídà ọ̀wá ní tẹ̀bílíìgì kan wá láti jamia islamia ẹ wo rọ́bù jamia islamia ta ni ọ̀dà nǹkan kan. àǹtí máa ń kun bẹ̀ nǹkan bọ́ síta kí ló ń sọ. bọ́ síta ń bí ìjọba tó tẹ̀bílíìgì bá mọ́ ọ lómi. bọ́ta. kàlẹ́ ni láti ń kùn àwọn akọjá ẹyẹ ti tú lótò tí ètò lẹ́rùn tẹ̀fílìkì náà báwo ló kó tẹ̀fílìkì ṣe lè yí tó táà ní bálòpọ̀ ọ̀fẹ́ kéde àná. àwa ń sọ̀rọ̀ ẹnìkan wa kùn ó yó pé kí ni eégún ló téèyàn ẹ wá lẹ pè wá bí kábà yín fi kàn lókun ẹ̀yin àti ta ni gánà ẹ mọ wọn ara yín ẹ mọ wọn ara yín ìtawà ń pè yín fún ni kékeré wa wọlé kí ó kẹ kọ́ mà tẹ̀sí yọra yín kò lẹ́yìn India Pakistan ti ń sìn yín lọ́nà tẹ̀tẹ̀lé kìtàbù lọ́hí wàsúnà ti rọ̀súlẹ̀ yìí sọlọ́láhu alayhi wa sallam. báyìí wọ báyìí tẹ̀lé yìí ni táwa ń pèpè lọ síbi rẹ̀ ẹ àwọn kan tiẹ̀ wá bá mi gbà kan wọn ni wọn dá kórìíra tẹ̀lé mo ní bẹ́ẹ̀ gbogbo ń bí bí àmú kórìíra rẹ̀. bá ti ṣe súnà pẹ̀lú kí wọ́n lẹ́rìí pọ̀ rẹ̀ lọ́dún wọn là gbọ́ pé ń sọ̀rọ̀ tẹ̀blé mo ní mélòó lẹ́ gbọ́ gan ìwọ̀n bá tẹ gbọ́ ní tẹ́ bá lásìkò ẹ̀ jókòó wọn wá kó àwọn tíra kan wa tẹ wọn kó àwọn wọn máa ń pè wọn ní kíni kíni kan wọn máa ń pè lé arúgbáwá Hatibul Layl Hatibul Layl ẹni tí ń fi òru lọ sẹ́gi yóò péjú wálé àbí òní kó wálé àwọn àníyàn wọn á lọ mú síra kan nínú báyìí kìnnì kan kìnnì kan wọn sọ pé kìnnì kò sí wàhálà déètì wò lọ àmì gbà tí wọn wo déètì wò àmì wọn á lọ kó àwọn síra mi wá láàrin ọ̀rọ̀ yìí àtọ̀rọ̀ yìí arógún ọdún àwọn síra tèmi tí mo mú ọ̀rọ̀ rẹ̀ wà létẹ nínú mà tólùmọ̀ bá sọ̀rọ̀ kan rí tó tún wá sọ mí ìtọ́ takò lẹ́yìn rẹ̀ kí ni wọ́n ń pè wọ́n láwọn ọ̀pọ̀ kí o à ẹ dákun ẹ pa àwọn mi wá ẹ pa àwọn mi wá sódà tá a fi rọrọ sọ. nígbà tí ètò gbé wà nàmú ni ẹ máa kà ọ́ láwọn ọmọ tí ó á ah, jáde láàrin tàbí sórí oṣù káyá. eléyìí jẹ́ oṣù jẹ́ ẹ dákun tọrọ lọ àwọn ọmọ Yorùbá yìí lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí pé Yorùbá kẹsẹ̀ Islam kan lọ títí. àwọn ìta bá tún wá rí tán fẹ́ sẹ̀sìn bíi bídíà bíi kúfùrù wọn máa ṣe sọ́dà bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitani rajim. nísìnyí àwọn kan ṣe amadíyà àwọn èsè mùsùlùmí àwọn kan tún máa wọn ní tẹbílíìgì làwọn ń sè. nǹkan táwọn sọ ni pé ìwọ tó ń ṣe tẹbílíìgì jọ ma lórí rẹ má kó àwọn míì sínú sáàbù tẹbílíìgì yà ẹ dáhùn yóò ṣe kitab wa sunnah ẹ tí wọn tẹ̀lé ta nàbẹ wa Muhammad sallallahu alayhi wa sallam. ètò bá wá péjú á pàdé ń jọ gbèǹdè èwo lẹ́yìn ṣe jàmáànà rí naam kitaabu wa sunna ọlọ́run ọba yóò túnbọ̀ fi rọ̀ yín lọ́rùn torí di eléyìí àwọn òfijọ́ kan bá tẹ̀blígì sẹ́rí láyé tiwa yìí o àfijọ́ kan bá tẹ̀blígì sẹ́rí àtìfijọ́ kan ní tẹ̀blígì rí àtìfijọ́ kan rí ẹnìkan tí ń ṣe tẹ̀blígì ká ní kọ́ máa ṣe sílẹ̀ kó ṣe sunna ni ẹ̀dàkùn tó rọ̀ lọ yín sì sọ púpọ̀ lọ tẹ̀lé ti kàńdà aláwì kó fi tà nábì Muhammad sallallahu alaihi wasallam sílẹ̀. kọ́dà yín ìfijọ́ kan sọrí pé tẹ̀lé ti Ibnu Taymiyyah kó fi tà nábì lẹ̀. ìfijọ́ kan sọrí pé tẹ̀lé ti Muhammad ibn Abdul Wahhab kó fi tà nábì Muhammad sallallahu alaihi wasallam sílẹ̀. ẹ̀dàkùn kó ní sì wá lọ sọ́dọ̀ pé tẹ̀lé kàńdà aláwì fà nábì lẹ̀. tí nǹkan kan bá ń tún ọ nípa ń tán sọ́ńpa tẹ̀blé ọ lọ ṣe ìwádìí ọ wà wò kí sẹ wọn wí bẹ́ẹ̀ ń pa àwọn àbí wọn ò wí bẹ́ẹ̀ tòkè é ti pé kọ kàn máa fapá jánu torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́n bì ní kọ́nà àbí tí wọ́n wà kọ̀ wá rò pé ọ̀rọ̀ tuntun ni ṣé sọ̀rọ̀ tuntun wọ́n ti sọ ti pẹ́ pé kò gbòòrí yà ní tẹ̀blé. tòǹtò sì wà bó ṣe wà nu tí wọ́n bá ti wà ti tẹ̀blé gidi ẹ̀ débi kò gbòòrí yà àjẹpẹ́nu rẹ̀ lọ wà. eléyìí jẹ́ bó ṣe jẹ́ àti ẹ̀gbọ́n pàwọn kan sọ pányápányá kan sẹ́yìn bíi sọjẹ pé àwọn tẹbílíìgì ni ìsọkúsọ wọn lọ́pọ̀ àmọ́ kò sí sí yàmùyàmù lè fi rélùwé sí mo rò pé yé wa tó nítorí di eléyìí wọn kàn jẹnu wọn yà lásán ni àwa túbọ̀ ń pe gbogbo ẹ̀yin mùsùlùmí pé kí ni ká ẹ ṣe asọ́nà sẹ́ẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn tẹ̀blík wọ́n ti ta àwọn èèyàn jẹ́ pọ̀ jù nílẹ̀ yorùbá yìí wọ́n ti àwọn èèyàn kó ló kọ́ pé àwọn ni sunna sunna kìíní tẹ̀blík wo sunna àbí tí wọ́n bá fẹ́ tà àwọn àwa àwọn jẹ. tẹ̀lé ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ à ń pè ẹ̀yin tẹ́ ẹ máa tún nánà lẹ̀ yìí ẹ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ó dàbí ìgbà tí wọ́n rí ìdíjókòó ń sẹ́yìn bì àwọn tẹ̀blígì yẹn wọ́n rí ìdíjókòó ń sẹ́yìn bì ẹ máa fi àwọn èèyàn lọ síbi súnà kẹjọ kó yé àwọn èèyàn dáadáa súnà yàtọ̀ sí tẹ̀blígì ọ̀nà mọ́tò ó yàtọ̀ sí ti reluwé ọkọ̀ bíi reluwé ó sì tayọ táwọn ọ̀nà táwọn ọ̀nà tó kó subhanakallahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك